Matthew orí kẹrin. Lẹ́yìn náà, ẹ̀mí gbé Jésù lọ sí aṣálẹ̀ kí Èṣù lè dán an wò. Lẹ́yìn tí ó ti gba àwẹ̀ tọ̀sán tòru fún ogójì ọjọ́, ebi wá ń pa á. Ni adẹ́niwò bá yọ sí i, ó sọ fún un pé. Bí ọmọ Ọlọ́run bá ní ọ́ ní tòótọ́, sọ fún àwọn òkúta wọ̀nyí kí wọ́n di àkàrà. Ṣùgbọ́n Jésù dá lóhùn pé. Ó wà ní àkọsílẹ̀ pé kì í ṣe oúnjẹ nìkan ni yóò mú kí ènìyàn wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ. lẹ́yìn náà èṣù mú un lọ sí Jerusalem ìlú mímọ́ nì ó gbé e lé góńgó orí tẹ́ḿpìlì ó sọ fún un pé. bí ọmọ Ọlọ́run bá ní ọ ní tòótọ́ bẹ́ sílẹ̀ nítorí ó wà ní àkọsílẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ kí wọ́n tẹ́wọ́ gbà ọ́ kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Jésù sọ fún un pé. ó tún wà ní àkọsílẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò èṣù tún mú un lọ sórí òkè gíga kan ó fi gbogbo àwọn ìjọba ayé àti ògo wọn hàn án ó bá sọ fún un pé. gbogbo nǹkan wọ̀nyí ni n ó fún ọ bí o bá wólẹ̀ tí ojúbà mi. jésù bá dá a lóhùn ó ní. padà kúrò lẹ́yìn mi sátánì nítorí ó wà ní àkọsílẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí o máa júbà òun nìkan ni kí o máa sìn. lẹ́yìn náà èṣù fi í sílẹ̀ àwọn áńgẹ́lì bá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń ṣe ìránṣẹ́ fún un nígbà tí jésù gbọ́ pé wọ́n ti ju johanu sẹ́wọ̀n ó yẹra lọ sí galili lẹ́yìn tí ó kúrò ní násárẹ́tì ó ń lọ gbé kápánọ́mù tí ó wà lẹ́bàá òkun ní agbègbè sebuluni àti naftali èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí wòlíì àìsáyà sọ lè ṣẹ pé. ilẹ̀ sebuluni àti ilẹ̀ naftali ní ọ̀nà òkun ní òdìkejì jọ́dánì galili àwọn àjèjì àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá ìmọ́lẹ̀ mọ́ sórí àwọn tí ó jókòó ní ilẹ̀ tí òjìji ikú wà. láti àkókò yìí ni jésù ti bẹ̀rẹ̀ sí í wàásù pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run súnmọ́ ìtòsí. bí jésù ti rìn lọ lẹ́bàá òkun gálílì ó rí àwọn tẹ̀gbọ́n-tàbúrò méjì kan símónì tí ó tún jẹ́ pétérù àti áńdérù arákùnrin rẹ̀ wọ́n ń da àwọn sí inú òkun nítorí apẹja ni wọ́n jésù sọ fún wọn pé ẹ máa tẹ̀lé mi kì í ṣe ẹja ni ẹ ò máa pamọ́ ènìyàn ni ẹ ò máa fà wá. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá fi àwọn wọn sílẹ̀ wọ́n ń tọ̀ ọ́ lẹ́yìn bí ó ti kúrò níbẹ̀ tí ó lọ síwájú díẹ̀ sí i ó rí àwọn arákùnrin méjì mìíràn jákọ́bù ọmọ sébédè àti johannu arákùnrin rẹ̀ wọ́n wà nínú ọkọ̀ pẹ̀lú sébédè bàbá wọn wọ́n ń tún àwọn wọn ṣe ó bá pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀ wọ́n tẹ̀lé e. Jésù wá ń kiri gbogbo Gálílì ó ń kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé wọn ó ń wàásù ìyìn rere ìjọba Ọlọ́run ó tún ń wo oríṣiríṣi àrùn sàn lára àwọn ènìyàn òkìkí rẹ̀ kàn ká gbogbo Síríà àwọn ènìyàn ń gbé gbogbo àwọn tí ó ní oríṣiríṣi àrùn àti àìlera wá sọ́dọ̀ rẹ̀ àti àwọn tí ẹ̀mí èṣù ń dá láàmú àti àwọn tí wárápá mú àti àwọn arọ ó sì ń wò wọ́n sàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń tọ̀ lẹ́yìn láti Gálílì àti ìlú mẹ́wàá àti Jerúsálẹ́mù àti Jùdíà àti láti òdìkejì Jọ́dánì